أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون الله أترى عليكم كي الله أترى fún ànábì wa sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́mọ alẹ́kùn fún ànábì àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ títí yóò fi di ọjọ́ alkiyama. ètò wa òun náà ni dáwàtul haqi ìpínpín òdodo èyí tí ò ní ìrúrú nínú inṣàlá tí ìyànà bódìjà central mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ èyí tí àwọn àfáà wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà bódìjà central mosque tí wọ́n bá ní ìtẹ̀síwájú ń bi ìdánilẹ́kọ̀ọ́ náà ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa ní orí agbẹ́rin tó ní bá ṣe pẹ̀lú muraqabatul abdi rabba èyí tí àwọn àfáà wa tí wọ́n bá ní ìtẹ̀síwájú lórí rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ tá a sì fi ẹnu ọ̀rọ̀ gúnbì kan wọ́n mọ̀ bá ní tẹ̀síwájú inṣàlá náà lórí àkórí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ọ̀sẹ̀ tó lọ aṣàdéhùn fún wa wípé ibi tí a ti dúró òun náà ni wọ́n ti bá wa gbé tí í ṣe bí láti bí títú orin tí wọ́n kà fún wa ní ọjọ́ ìjẹ́jọ́ falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم إذا دعاكم لما يحييكم واعلموا بين المرء وقلبه وأنه إليه تحشرون الحمد لله الذي لولا ما صلينا وما صمنا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọgbọ́ni fọlọ́ba tó ṣe amúsùlùmí o alhamdulilayi àtúntọ̀rọ̀ àlékún kẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́nà ọba láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa alọ́ba ní sàlékún kí anabi náà bá ní sàlékún ọ̀la àti àwọn ará yàtọ̀ sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀kú ọlọ́run nẹ́bí sallallahu alaihi wasallam ní ìjẹjọ́ afọ̀rọ̀tì síbi orin tí ọkùnrin kan kọ à ń pẹ́ni ní Khuwailid ibnu Naufal alikilabi ó bẹ̀rẹ̀ sí ń bú ọba tá à ń pè Harith ibnu abi algosani ọkùnrin àti sọsẹ́ ẹbú tí máa ṣe í máa fi agbára àjọba rẹ̀ lọ́ọ̀rẹ́ jí obì àwọn ìran bani kọ́ìsì gbé yóò sì máa bá wọn ṣe fàsáàdì lẹ́ni tọ́jẹ́ pé kèé tiẹ̀ kú ńlá sí pẹ̀lú ìmá sọ ìwọ ọlọ́run ọba ní kọ̀rọ̀ ní ọ̀jẹ̀ ni àbí ní gbangba ẹni wá ń sọ àwa lónìí láàfin bẹ̀rẹ̀ lónìí tá rẹ̀ ń pé ya ayyuhal malikul makhuf ama tara. يا أيها الملك لمخوف أما ترى ليلا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان يا أيها الملك المخوف إريوبا ọba ردي o سارا للمي سارو ẹrù jẹjẹ ama taro laylan wa subha ó si wòye sí èmọ́ ọlọ́run ọba lára òru àtọ̀sán kayfa yakhtalifan bóun náà méjèèjì ṣe ń gbaṣẹ́ fúnra wọn ìgbaṣẹ́ fúnra wọn yìí náà ọ wà nù tí mú wọn náà gbò ìgbaṣẹ́ fúnra wọn yìí náà ọ wà nù tí mú ọ súnmọ́ ìlọrin ìpàdé ọlọ́run ìgbaṣẹ́ fúnra wọn yìí náà ọ wà nù tí ó tètè sun ọmọ nù sàárè rẹ̀ tọ́bọ̀ wá jẹ́ pọ̀ òfìsẹ́ bíi ilẹ̀ tó gbọ́n tí mo fẹ́ wí. هل تستطيع الشمس أن تأتي بها هل تستطيع الشمس أن تأتي بها ليلا وهل لك بالمليك يدان ليلا وهل لك بالمليك يدان ليلا وهل لك بالمليك يدان ليلا ولك بالملك يداني òòrùn ọlọ́run bá máa mú توبة lọ́sàn-án بيا so tó bẹ́ẹ̀ anta àti abiya leylan kọ́ pàṣẹ fóòrùn pé kọ́ máa yọ lóru kápọ̀ ọba pinnu alágbára tó bẹ́ẹ̀ tó fi ń jóbi olóbìnrin gbé tó fi ń ba iye wọn jẹ́ báyìí tó wá ń sọpọ̀ ń sọlá wàhálà kàbílì màlíkì yàdáni sọ́lọ́ ń lè gbèrò nǹkan kan kọ́ wá lágbára lórí rẹ̀ kọ́ sọ pé ò tó bẹ́ẹ̀ kó o ṣe kọ́ lọ́ọ́ sì má lè ṣe nǹkan náà mà à èé sọba aláṣẹ o èé ṣe kábíyèsí o kábíyèsí kò sí lórílẹ̀ o ọlọ́run ọba ní ń jẹ́ bẹ́ẹ̀ o Yahari hari innaka wa muhasabun. Yahari hari innaka wa muhasabun. wa ala biyan naka ma tadinu tudanu. واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان ìrì ọba tó ń jẹ́ harifi ìnákàmẹ́yìtùn bó o ṣe rí ọmọ àdàlẹ̀ rẹ̀ tó wọ́n ń ké fọ́ lónìí pé kọ́ ọmọ apáyọ̀ lọ́wọ́ bá ń kọ̀rọ̀ ọba àtú gbangba ni ìnákàmà yìí tún ó kù wọ́n mú ha sábùn ó mọ̀ ṣe sí ro bó o ṣe ń lu gbogbo ẹ̀ pọ̀ yìí wọ́n mọ̀ kó wájú ẹ̀ pé síwọ̀ kó o ṣe léyìí síwọ̀ إنك ميت ومحاسب يا حار إنك ميت ومحاسب واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان يا عاري واجو يو كما تدين تدان ìgbà tó o bá fi èèyàn kà ó náà ń èèsàn fún ọ padà o lọ́rẹ̀ má wípé ń tọ́ ọ bá dẹ́wò ọ kẹsẹ̀ lórí ìyàwó rẹ ọ kẹsẹ̀ lórí àmọ́ rẹ gbóò ń tọ́ ọba fi ń yọ́lẹ̀ dà pátá ìwọ náà mọ̀ kẹsàn-án rẹ̀ padà jẹ̀máà a tún ń bọ̀rọ̀ bọ̀ nípa kíni nípa kéèyàn ọmọ bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ ń kọ̀rọ̀ kọ́dà kọjá wípé ààyè gbáàyàn láti ṣàìdá lára àwọn ìmọ̀ta àtúrí ó mọ̀ ní hadithu kan tá a lọ gbà wá ìmáàmù Nasa'i gbà wá bí isnadin sahih bí isnadin hasan bákan náà ìmáàmù Abu Dawud wá gẹ́bí ìmáàmù Tirmidhi ṣe gbà wá marsada ibn abi marsadin al ẹnìkan bẹ́ẹ̀ náà sọ̀hábà èèyàn dáadáa ni ẹni rí ni a máa ń pè ní marthad ibn abi marthad alghanawi wakana rajulan shadidan ẹnìkan tó lọ ń gbé ọ táǹkò ni ọ̀sángun délẹ̀ ni kọ́dà èèyàn líle ni ṣùgbọ́n gbà tí wọ́n wà mọ́kà tó di wípé ogun ẹ̀ nírìtọ́ lọ́n ṣe ó lé ọ lọ mọ̀dínà wọ́n dé mọ̀dínà tó wá òpin ẹ̀sìn ọlọ́run nìyà ń jẹ yìí kí mo lè máa fi rẹ̀ sí lọ ọwọ́ àrùn pé ọ̀dà gbogbo àwọn tí wọ́n jọlẹ̀ tí wọ́n dè mọ́lẹ̀ ní maka torí pé ń kírun wọ́n dì àmọ́lẹ̀ ní maka torí pé wọ́n làwọn ò ní sóòsà wọ́n dì àmọ́lẹ̀ ní maka torí pé tọ́lọ́ ni wọ́n máa ṣe èmi ọ̀wà lórí máa jí agbé wọ́n máa gbé wá sí madina wakana yahmilu usara min makata ilal madina ìwà báyìí ló ṣe di pé máa ń gbé àwọn ẹrú tí wọ́n bá dè mọ́lẹ̀ láti maka wá sí madina ó wà lóṣìṣẹ́ tí máa ń ṣe tipẹ́ fàdà áwùtù rajulan li ahmila kọ́lá fàdáwùtò rọ́jò lè àmìlà ó níjọ́ kan ó ń gbẹ́ nìkan lọ ẹnìkan gbé ẹgbà mi ó sànú ẹ̀mí náà bí ọwọ́ aṣáájú ìfọkùnrin sọ rẹ́ǹtì tí mò ń gbé lọ yìí bí n bá tiẹ̀ là ń bi gbígbé dẹ́mẹ̀dì náà ìwọ ló kù tí mò ń bọ́ àgbé. wakana bí mẹ́kà bá gbé yìnyín yòókọ́ làhá anak bẹ́ẹ̀ sì ni obìnrin panṣágà abú kan bẹ̀ ní mẹ́kà ńgbà náà ọgbàjúgbajà àgbàlagbà aṣẹ́wó obìnrin wọ́n máa ń pè ní anak wakana sọ́dí bẹ́ẹ̀ sì ni lára àwọn tí máa ń yobìnrin ìlálẹ̀ òní mọ́rífádù ìwà kó tó gbà sílámù mọ́rífádù ti gbà sílámù ó ti bẹ̀rẹ̀ sí olóore ìran kan pọ̀ ń wojú rí ọlọ́run ọba ìsì ń padà ń wojú rí ọlọ́run gbangba ó lóun wá wá sí maka láti wá gbé ẹni tó ń fọ ní kharajat obìnrin ìbájáde ńjọ́ náà lọ́hùn tó ń dé fàrọ́ kan òjì mi ń bẹ ó tó sì le bayi má sọ wọn mọ́rí fáwọn le ó se fa qalat man hada o ada obinrin ta le leyin ah o ni morifad abi morifadu ní marhaban wa ahlan ya marfad marfad ma rọra ma pẹ̀lẹ́ ha ah ah intaliqi laylata fabit indana fi rahal ah ah. mo ti ń retí ẹ̀ tipẹ́ mo mísì ẹ̀ díẹ̀ sí kéke ọ̀yá máa tẹ̀lé mi lórí yìí àjọ gbádùn ara mo ni mọ́tòsájú ni ha yá àná inna rasulallahi sallallahu alaihi wasallam harrama zina ah àná kù mo ti gbà sílámù o ọlọ́run sì sọ pé kànábí ọ̀sán fún wa pé àgbọ̀dọ̀ máa ń ṣe zina o àgbọ̀dọ̀ máa ń yọ́lẹ̀dá o àgbọ̀dọ̀ máa ń ṣe sílámù lójú gbogbo àwọn èèyàn ká máa wá ṣe nǹkan míì ní kọ̀rọ̀ ah, ó ní ọ sọlọ́run rẹ àtàníbí wa ń bẹ́ ń bí ni ọjọ́ wa yọ wá jọ ìlera tèmi o kò sì kọ́ ní mẹ́tìrì rẹ padà ó ní yé ìṣe o ah. ó wá rí i pé irú ìmọ̀ni wà ní bẹ́lẹ̀ mi eléyìí báyìí tó sì alágídí burúkú alẹ̀ obìnrin bá ní kàkà bẹ́ẹ̀ ń ó kò bọ̀ kọ́ọ̀lá tó ní ya ahlal khiyam ẹ̀yin ará àánú léyìí o tẹ́ ẹ ta tẹ́ǹtì lọ́tẹ́ ẹ̀sùn abẹ́ léyìn hada duldul hada alladhi yahmilu usaro akum min makkata ila madina ẹ wá wọ aka yọ ọmọ ọba búbú tí ó máa tijú bú lọ́sàn-án gan bí ẹni re tó bá ti adigbó ruru yóò nà paná yẹ ẹni tẹ́ ẹ̀ pàdé tẹ́ ẹ̀ ní mọ̀ pò ní ṣe ń bi tí ń jàwé ru yín gbé láti Mẹ́kà lọ Mẹ̀dínà ó ń rè ó ẹ wá wò ó lójú ẹsẹ̀ fasalaktu lọ́kọ́ndámẹ́ta òkè ńlá kan tí ń bẹ mo sáré gba ọ̀nà abẹ lọ ṣùgbọ́n màtírì ni wípé fatọ́lábà ni fámà níyàtọ̀ ni èèyàn mẹ́jọ gẹ́gẹ́ mẹ́jọ lọ́gbàbọ̀mì eré olùkọ́pọ̀pọ̀pọ̀ ọ̀sán síbi òkè òun fàjáàwó hàtà kọ́mù àlàrọ́ sí fàbáàlú wọ́n ní ah, ẹ̀dú ìkọ̀sọ́ náà ní ìlànà ìmọ̀ wọn kẹ́ni yóò wọ̀nú kòtò yìí nàkàdà ah, kòtò ní ọwọ́ yóò bòde wọ́n ní kòtò bòde náà ah, ọ̀dà rẹ̀ ọ̀yà nígbà tó gbẹ́ mẹ́tútù kòtò ẹja máa tọ̀ ni ó ní bí ẹ̀sìn bẹ̀rẹ̀ sí tọ̀rì náà mẹ́jẹ̀jọ ń tọ̀ fàtọ́rọ̀ báwòlùhùn àlẹ́yà gbogbo tán pátá orí mi ní ń tọ̀lé ṣùgbọ́n ìmọ̀ tí mo rí ni wípé wàhámáhùn lọ́wọ́ á nìyí ọlọ́run bò jẹ́ wọn ó rí mi jẹ̀mọ́ ìtòrí ọlọ́run ta ló fúnlẹ̀ mímí àti yín tó báyìí tá a fi ń yọ́lé ọlọ́run ọba dànkọ́rọ̀ àtùmọ̀ sí àtùmọ̀ rẹ́rìn ẹnìkan ní gbẹ̀sìn rẹ̀ sáyì ẹnìkan ní wá ojú rí ọlọ́run ọba yìí ó dẹ̀ntì ayé ń tọ̀ lé lórí sínú kòtò géńdé mẹ́jọ tán ó ní gbogbo òtọ̀ orí mi ní ọ̀tọ̀ lé ṣùgbọ́n mo gbìn ah kò irú ẹ̀sìn wo lè yẹn lè gbà tí wọ́n máa tọ̀ lé lórí tí ò ní ẹ̀

fajitu ila sahibi wa hamaltuhu mo hmm. wá padà lọ sọ́dọ̀ ẹni tí mo ṣàdéhùn fún yìí mo sì lọ rèé tú nígbà tó di wípé ẹsẹ̀ girigiri rọlẹ̀ mo sì gbé e ó ní falamantaitu bihi ila al-araq nígbà mo dé ààyè tí wọ́n pè ní araq fakaktu anhu kábúláwù gbogbo tí wọ́n fi dé yìí nínú ìran okùn tó ní agbára mo tú gbogbo rẹ̀ fàjì ìlànà sàlám mo wá dé Mádínà tán ẹ wá máa wè mọ̀ tí ẹni yìí ti dé Mádínà ó ti ni ìgbédé lọ́ba di pé ànákù òkú ò lọ́pọlọ rẹ̀ máa wo ṣètò ọba tó wá bá padà bọ́ bá sọ báyìí ànákù náà máa rí bí ń lọ ànákù náà máa rí ah ọ̀dà bí ọba gbà ní ọ̀nà àlálì ọ̀nà àrámù kágbọ̀nà àlálì ó ní fàjíìtù la rasulullah salam mọ́rítàlù wà ní mọ̀rọ̀ bàmùsà salam fàkútù ya rasulullah mo nílò òjìṣẹ́ ọlọ́run ọba ah àǹkì wà ànáàkì mo fẹ́ fi hanabi fasakata anni abi badali gbari ha àná kẹfìrí olórí àwọn aṣẹ́wó kí àwa ni mẹ́rìndínlá lórí òde bíi eléyìí ah ó tún àtúnlọ ọba nàbí àdàbí sàdàlí gbárí ojú ẹsẹ̀ fanazarat ọlọ́mọba ní káyọ̀ ọmọ sọ̀kalẹ̀ wípé azaniyatu la yankihuha illa zanin aw mushrik gbogbo ẹ̀ ń bájọ́ ń panṣágà lóbìnrin ẹnì kẹ́ẹ̀ wúru wọn fẹ́ àfi ó ń ẹgbẹ́ wọn náà tàbí kèfèrí tí ò tiẹ̀ mọ̀ pé dàjọ́ ọ̀sìnà kan bẹ tí ọ̀sẹ̀sìn tọ́ lára àmọ́ onírú wọn máa wù òun náà nírú wọn náà sì máa ń fẹ́. fàkọ́rọ̀ àlàyé àbí bá ń pẹ̀sì ń káyà ìfún mi wakọ́ọ̀l àbí wa ń sọ wípé ìntọ́lọ̀ ń wéré o wàhálà tẹ̀ǹkì ha má fi àná kú báyìí wá ní gúlegúle ṣèitán olólò lẹ́mìí jamaa sáà náà tọ́jà pé ronú àti pàdé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìwà ń sọ kọ̀kọ̀ rẹ̀ ah, ẹ wá jẹ́ àtàràtàrà lọ síbi àdìsí tí mo Bukhari bá wà min hadithi umul mu'minin aisha ta radiyallahu anha wardoha ìyàwó aisha ni kánàlì abibakirin bàbá mi tó jẹ́ abubakiri ó ní ọ̀dọ́ langba ẹrú kan ó ti bákùn lọ́rùn ẹ̀rí o yukhriju lahul kharaj ọmọ ń ṣiṣẹ́ wá dìlìfà fún abubakiri wakana abubakirin yaakulu min kharaji ìsì máa ń jẹnu tọ́ ni ìbáwá mú fún ọba àdìjọ kan فجاء يوما بشيء أني وام ككواف أبو بكر فأكل منه أبو بكر أبو بكر واجن بين كي أه فقال الغلام ọmọkùnrin ọwọ́ à ń sọ fún abubakar wípé atẹ́tìrì máa hàdá abubakar sọ ọmọ tó ń jẹun fakọ́lá abubakar abubakar wà máa wù kò yé mi kí ni ná kọ́ọ̀n ó ní kóńtù taka hand lè ìnsáni fìlìjà ìlíyà mọ bẹ́ẹ̀ nìkan wú sẹ́ni kó tó di pé ìsìlámù dé wà máa ó ebi ló sì lè ń débẹ̀ ńgọ̀mọ́sẹ̀ kan wò ilà àni ìkọ̀dá àtúwò mọ̀ tán ni fàtọ́ ni bidhalik ọba bomi ní nǹkan ìntọ́ wa bomi yìí fàhádà lèdi àkàlìtà mínú nínú rẹ̀ ní tí mo wá fún ọjọ́ yìí. a ojú ẹsẹ̀ abakiri ni bánà bí òòrì mi tọ́lọ̀ ń sùwátà sí rí mi ń kọ̀rọ̀ yìí kí ni tí mo sì fàhádà kọ́lá abubakiri yàdà o fàkọ́ àkúlà ṣe ìfì ìbákùnrin abakiri bá kí ọwọ́ bọnú jọ́nà lọ́hùn gbogbo tó ti jẹ ṣáájú kẹ́ni kó fún fùfúkú jẹ gbogbo ẹ̀ ni abakiri láti pọ̀ lè padà jẹ̀máà intan sọ ni wípé ká jẹ́ kí àjọṣepọ̀ àwa àtọ́lọ́hún ọba kọ́dán ní kọ̀rọ̀ ju gbangba lọ o ká má torí èèyàn ṣẹ̀sìn ọlọ́hún ọba ká má fi sí arimise ìjà rẹ̀ nìkan tọ́lọ́hún ọba là nítorí wípé ń sọ ní kọ̀kọ̀ ó sì ń sọ̀wọ́ ọlọ́hún ọba ní kọ̀kọ̀ ẹ̀tún já taratara lọ sí ibi hadith àbí ìrọ̀rọ̀ radiyallahu ta'ala anhu arda wal hadith mukharrajun fi sahihayn àbúrò náà àwọn sàsàràmù wa pẹ̀lú àwọn ìjọ kan àdàbí bá ní ẹjẹ ń sọ ìmọ̀ kan tọ́lọ́ wọn bá fi hàn yín fún mi wọ́n ní kí nìkan náà àdàbí ní kọ́ọ̀lù àrọ́jùlọ́nù ọkùnrin kẹ́tì wà nínú ọba ní Israel èèyàn rí ni ẹni tí ń sọ wọlọ́wọ́ ọba ni ẹni àníyàn rẹ̀ mọ́ ni ọwa ni láàtàsọ̀dàkọ́nà lẹ́yìnlẹ́ta bíi sọ́dàkọ́tìn n ó mọ̀ ṣe sàárà dáadáa kan ó ń sọ sínú ẹ̀mí ara rẹ̀ báwọn lóru òní yìí máa fi wojú rí ọlọ́run ọba ni fàkọ́rọ̀jà bí sọ̀rọ̀ kọ́tì yìí lọ́ bá mú sàárà tọ̀fẹ́ sí ọjàde lóru jọ́nà náà ṣùgbọ́n nígbà tí ó na owó yìí láti inú ó pọ̀ fàwọ̀dọ́ àhá fi ìyẹ́ di zàníyà obìnrin tó jẹ́ onzina òní ọ̀rẹ́ ìbọ́sí fa asibawo yàtọ̀ hadathon obìnrin ìjì lóbìnrin bá ní ha tẹ́ ẹ bá rí inú òkun lánàá lẹ́nìkan gbowó bàǹtàbàǹtà fún mi báyìí ń tọ̀ owó yìí má pa o èèyàn bá jí ní ẹ máa ń sọ kàkí lára pé hmm, tòsí dikọ lẹ́yìn lata lazania ẹnìkan sì ń wojú rí ọlọ́run bàbá wọn ń lọ tọrẹ ní òkun káyé ọmọ mọ káyé ọmọ mọ pé mi mọ̀ ń tọrẹ mọ̀ ń tọrẹ òun náà nu nígbà tí ó tún tẹrẹ ọ̀hún náà ọlọ́ọ̀rẹ́ fi sọ́wọ́ ń panṣágà sáà lè jẹ́ pàníyàn rẹ̀ dáa kọjá pọ̀dọ̀kọ ilẹ̀ ni ọlọ́run ó tún lọ máa ràn lọ́wọ́ ó ní àwọn èèyàn sáà ń sọ̀rọ̀ ìkí lọ̀rọ̀ ìbátasọ́kùnrin létí lónìí ọlọ́run borí náà mi oróde mi allahumma lakal hamdu ala zaniya ọlọ́run ọba mi o mo dúpẹ́ fún ọ o toró kúkú mọ̀ wípé tí ẹ mọ̀ fẹ́ ṣe ṣùgbọ́n bí ọ bọ́ sí i ah mọ̀sá dúpẹ́ o ò ní ra ńlá rẹ o ò sì ní jẹ́ ǹjẹ̀bi làtàsọ́ dàkọ́ nàbì sọ́dàkọ́ east wá sí sàrà mi lóru mi fàkọ́lọ́ yàtọ̀ sọ̀rọ̀kọ́ tì lọ́ba tó mú sàrà rẹ̀ bóde nígbà tí ó tún nà lóòkùn fàwàdọ́ àfìyẹ́dì gọ́nì ọwọ́ olówó ló tó bọ́ sí lọ́lọ́wọ́ bá tún pé ẹ̀ mọ̀ o ah mọ́júmọ́ lónìí oore ńlá kan bọ́ sí o ẹni rẹ kan lọ gbowó ńlá fún o fa asbahu yatahaddathun àwọn èèyàn tó jí ní ọba tó ń sọ̀rọ̀ ìkáàkiri pé hmm, ẹnu mọ̀ pé ń ṣe èèyàn dà lèyìn ọ̀fẹ́ sàánú yóò tún wá lọ mọ́ re dànù àwọn àgbàlagbà sì ní gbogbo pátá yóò tó sọ wọn ní tòsí dikọ alàgbẹ̀ni olówó ni wọn tún lọ ń tọrẹ fún o wọn sì máa pé àwọn ọ̀fẹ́ kẹ́nìkì orí sàárà àwọn àwọn fi sàárà àwọn pamọ́ fọlọ́hún inú wọn sàníyàn àwọn dáadu sẹ́tọ̀rọ̀ náà ni ẹ ṣeun ọkùnrin bá tó gbọ́ ó ní Allahum ọlọ́wọ́n bá mi o lakal hamdu alàgbẹ̀ni ọpẹ́ ni fún ọ o tó o fẹ́ kí n tọrẹ tó o tún àlọ́ bọ́sọ́ tó o tún jẹ́ ọlọ́ bọ́sọ́dọ̀ olówó èmi kún wójú rẹ ni ìwọ lọ máa ń tó gbàlérò pẹ̀lú ibi tó jẹ́ ọ bọ́ sí ṣùgbọ́n o la àtàsọ̀dàkọ́ nàbí sọ̀dàkọ́ èyí tó wá sí sàárà mi fàkọ́rọ̀jà bí sọ̀dàkọ́ ti ọba tó jáde pẹ̀lú sàárà rẹ̀ fọwọ́dọ́ àfìyẹ́dì sàríkìn nígbà tí ó tún náwó yìí ní to ẹni na tún lọ rè gbowó bẹ̀ẹ̀ta fún ó tún jólè àà lẹ́yìn bá tó jí lólè kan bá ń pè é ọ̀tọ̀ ní tá a rò pa á tó jí mọ́júmọ́ ni àmọ́ jí nǹkan kan èèmọ̀ tí mo mọ̀ nínú pé nìkan lọ́mọ gbowó bàtàbàtà fún mi ẹni ọlọ́run kàmẹ́ ní o nínú okùn à fa asfaw yatahaddithun lẹ́yìn bá tó jí bá nínú o Eh, àwọn òfin tí wọ́n mọ sára àwọn eh, eléyìí tí ẹ ti fi hàn wá pé àníyàn bú ní bẹ̀rẹ̀ mi ru ẹni tí ń dẹrù eléyìí wo olè ní ẹtọ́ lọ gbówó fún olè ní ẹtọ́ lọ sí àrásì fakọ́ọ̀l ọkùnrin bá tún ní ẹ eh, ọlọ́run ọba mi o ṣe ń táyé ń wíre àárín mi àti òkú dàrú allahumma laka alhamdu ala wa ala ghaniyi wa ala ọpọ ni fún ọ tó pé kí sàrà mi ọlọrin bọ́ sọ́wọ́ onzina ọ bọ́ olówó ó tún olè ọkùnrin ìwà sùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò yìí fa oti ọlọ́run bá ní kàmàlẹ́ kọ́ máa sọ fún un wípé a máa sọdà kọ́tòkì fakọ́dé kúbílàtì gbogbo sàrà tó ṣe pátá ọ bọ́ sí ìyọnu èmi ọlọ́run ọba mo sì gbà mo ti yọnu sí ọ mo tún yọnu sí ọ kún ìyọnu tí mo ti yọ sí ọ tẹ́lẹ̀. ìwà sàlàyé ẹ̀fọ́ nísìn amazania ó rí ẹnì tó jẹ́ ọ̀dọ́kọ yẹn lóbìnrin fàlàálà àtẹ̀sẹ̀ ìfàbíà àǹzìnà ọgbà owó ìtàn èmi ọlọ́run ọba sì ń kàmọ́lẹ̀ ẹ̀sẹ̀ mi rẹ̀ wípé owó àwọn ẹni mi ni ojú rẹ̀ mi ni wọ́n fi wá wá máa ronú padà wípé ọlọ́run sì fẹ́ kí n ṣe zìnà mọ́ lójú ó ti owó ìsinmi ìyá àní lọ rè kọ́ńpó owó kí n máa fowó ìṣòwò bì ó sì ti ronú ti gbogbo bá ń ṣe ń bẹ̀ ọ́ máa pin bí àti dunu lónìí bá eh, ní ya'tabiru fa yunfiqu mimma atahu Allah lọ́lọ́run bá tó kó sí lẹ́mìí pé òwe lọ́lọ́run fi pa o eh. ṣé mọ̀ ná ń bi ń tọ́lọ́ ń fún mi fáwọn tí ò tó mi ṣé mọ̀ nífẹ̀ẹ́ àwọn tí ò tó mi ah, kí n yára mi wo òun náà bá ní à ah! láti ìsìn lọ ìmọ̀ àmọ́ wa tọrẹ gbogbo àti bá wa ń ta àti bí tí bá ń ta sí ọwọ́ àmọ́ níládàá mbẹ́ okú oríire o wàlà alásàárẹ̀ yẹ olè náà tó bá ronú pé èèmọ̀ ọlọ́run fi hàn mí yìí o ìtọ́lọ́ ń ṣèfihàn mí náà ni wípé kí n di ẹni tó jẹ́ wípé yọ́ọ́ máa padà folè lẹ̀ tó náà rí máa sòwò báyìí lọ́lọ́run bá gbàdúrà ẹni pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú àníyàn tó mọ́ jàmáà ibi láti dúró ní alẹ́ yìí lórí pé kájọ ká máa sọ́wọ́ ọlọ́run ọba ẹ dákun ẹ̀gbọ́n táwọn àgbàlagbà wí ni wọ́n ní béèyàn bá kúkú yọ́lẹ̀ dà ohun abẹ́nú náà máa yọ̀ sí ẹ má jẹ́ àtẹnu àlọ́ ọlọ́run ọba mọ́lẹ̀ mọ́ ẹ jẹ́ á máa wípé ọlọ́run ọba yìí àrínúròde ni nígbà tá a dá wà ọ wà pẹ̀lú wa pẹ̀lú mọ̀rẹ̀ ń rí wa o nígbà tá a sì ń bẹ̀ tá a tún dá wà náà ó tún jẹ́ pé ẹ̀ ti ń rí a pẹ̀lú mọ̀rẹ̀ tó sì wà pẹ̀lú wa pẹ̀lú mọ̀rẹ̀ ni jẹ̀mọ́ à ẹ̀ dákun o ẹ jẹ́ a máa sọ́wọ́ ọlọ́run ọba níkọ̀kọ̀ kó náà ò lè sọ wa níkọ̀kọ̀ wa náà àti gbangba wa náà mo fi sọ̀rọ̀ abẹ́bẹ́ lọ́wọ́ ọba fẹ́mi àtẹ̀yìn náà kó sì èmi àti yín lẹ́yìn tí ó lè máa sọ́wọ́ ọlọ́run ọba níkọ̀kọ̀ àti ní gbangba tí a sì fi sórí rẹ̀ rẹ̀ tí ò ní já jẹ̀bi láhàólà ولا قوة إلا بالله عظيم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run àtọ̀là rẹ̀ fún ànábì à ń lo àfáà lọ́gàn ẹnu pé kọ́lọ́run bá ní sanwó lẹ́sàn-án olóore àtàbáwò àti ìgbà tí wọ́n ti ń bá wa bọ̀ lórí tó ní bá ṣe pẹ̀lú kí ẹrú kó máa sọ ìwọ ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba báyìí kó jẹ́ kí kọ̀kọ̀ máa dáa ju nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní gbangba lọ so a rí àwọn nǹkan tí wọ́n kó wá fún wa yìí lórí ọ̀rọ̀ marthad ibnu abi marthad níbi ọ̀rọ̀ ti abubakar náà àti ti ẹni tó ṣe sàrà fún àwọn ikọ̀ yẹn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú pé àwọn èèyàn wọn yìí ń sọ̀wọ́ ọlọ́run ọba níkọ̀rọ̀ wọn ọlọ́run subhanahu wa ta'ala sì dúró tì wọ́n à ń gbókọ àwọn tá a wí lórí dáadáa lónìí téèyàn náà bá ṣe ìdàkejì náà tó ń túmọ̀ pé kò sí ọgbọ́n tó fẹ́ dá sí ọlọ́run ó tú àṣírí rẹ̀ náà abẹ́lọ́run subhanahu wa ta'ala gbogbo nǹkan tí wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ tó lé wa sáńbẹ̀ mọ́ jésù ọgbà wa ń pàpọ̀ lọ bẹ̀ la hawla wala quwwata illa billah à ń sì ń bẹ̀ ọ́ kọ̀ọ̀kọ́ wa jẹ́ ọ́ dáa ju gbangba wa lọ ọlọ́run gbogbo tó fi yọ́nú sí wa fipamọ́ fáwọn àgàn náà mọ́ jẹ́ kí á mọ̀ bẹ̀ ká mọ̀ bá àyà yọ̀pọ̀rọ̀ lórí irú àwọn kan náà la hawla wala quwwata illa billahi al gẹ́gẹ́ bí a sọ fún wa yín pé wáàsí ńlá kan ń bọ̀ lójú ọ̀nà insha allah tó ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá so pẹ̀lú yọ̀ǹda ọlọ́run níbi tí a ti ní ìjókòó náà wáyé òun náà ní gbági tá a bá ti dé gbági ká béèrè east gate insha allah ibi àyè tó gbajúmọ̀ ní ibẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ibẹ̀ ni àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé tí àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà sì máa jẹ́ lórí pàtàkì ìmọ̀ àwọn àfáà wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ bọ̀ láti àárọ̀ àwọn náà ni wọ́n máa jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ inṣàlá kọ́lọ̀ mọ́sá ìkó wálẹ̀ la hawla wala quwwata illa billah afẹ́ béèrè nǹkan kan ni o lórí n tó ní bá ti pẹ̀lú dáwàtul haki ni o àbí àwọn ilé ẹ̀kọ́ wa ekmesi ni o madudaril adithi ni o school of ni o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run à ni zero zero fifty seven fifty five sixty one forty one nọ́mbà kejì zero zero sixty six forty one oh seven oh eight inshallah títí ọ̀sẹ̀ tí ń bọ̀ à ń fira wa lọ́kàn sínú ìyọ́nú ọlọ́run pé inshallah yóò sọ wa pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ àkótó di ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú ilé agbára ń bí báyìí àwọn tí ń bẹ pẹ̀lú wa ustaz abdulrasaq arólosúnà wọ́n ń bẹ pẹ̀lú wa bákan náà ẹni tí ọlọ́run lò lókun fàtà fi ń gbóhùn wá lé ketekete àwọn náà ni dawa nigeria dot com àwọn ni ń gbé ohun wa sí òkè inshàlá kétékété kọ́lọ́mọ́sá ẹ̀ jẹ́ kí iléeṣẹ́ wọn kọ́ mọ́ gbòòrò sí i. àbákan náà àwọn àfáà wa tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ látàárọ̀ àná ni fadilatu sheikh al-ustad suleiman muhammad al-awwal amúbíyẹyà iléeṣẹ́ tá a ti ń gbọ́ ohun wa yìí ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ òun náà ni premier fm ninety three dot five ẹni tó ti ń jẹ́ sí atọ́kùn ètò látòrọ̀ ọ̀nà ni ismail musa abu ibrahim ẹrú allah kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.